بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بلاغته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما والله وليهما وعلى الله فليتوكل المؤمنون الظالمون أعوذ بالله من الشيطان الرجيم إذ هم الطائفتان منكم أن تفشلا والله وليهما وعلى يتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألم يخفيكم أن يردكم ربكم بثلاثة آلاف أن يردكم ربكم بثلاثة آلاف nígbà tí a fún ọba Allah subhanahu wa ọba tí a ń bá lọ́wọ́ rẹ̀ bá àánú rẹ̀ lórí wa wípé ó jọ ó wa sí ó fún wa nígbà láàyè láti fi gbéyàwó láti tọ̀ àti láti gbọ́ tó kí ọ̀rọ̀ rẹ̀ ọba ó sì gbà bẹ́ẹ̀ láti pé tí a lè pàdé bọ́ lórí lẹ́yìn èyí níbi tí a ti máa gbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run lónìí tó ṣe déédéé ọjọ́ kẹrin nínú oṣù ọ̀gbọ́n èyí tí ó ṣe déédéé ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì lé mẹ́ta one thousand four hundred and forty three lẹ́yìn ìgbà tí àmẹ́jù sọ́mọ̀ lọ́wọ́ àmìlọ̀sọ́lá tó ṣe ìjírá láti Mákà lọ sí Mẹ̀dínà kò tẹ́sọ ní nǹkan míì yóò jẹ́ wípé láti mú ọ̀rọ̀ táwọn náà ìgbéyàwó yìí láàbò ti mú bẹ́ẹ̀kì bọ̀ gbogbo ayé ọba tó bà fọ́wọ́ náà báyìí ó jọ mọ́tàjì ó ṣe kò gé àánú rẹ̀ ọlọ́run ó mọ́tàjì lékún àánú rẹ̀ àti ọ̀nù rẹ̀ fún wa. ó wá fi lẹ́yìn sínú yorùbá láti iṣẹ́ olówó tẹ̀lé kọ̀ọ̀kan wá àtàwọn ní ìdòkó tí a máa fi jù rẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀wọ́ ọlọ́run ṣe káyì eléyìí bá àwọn sọ gbogbo wa àtàwọn ní ìkó èyí tí wọ́n sọ ọlọ́run kó fún wọn o àbẹ̀ ọ́ jọ mọ́tò àti ọlọ́run bá gbàgbé ọlọ́run. àbọ̀wọ̀ àlékùnkẹ́ àlékùnkẹ́ fàánàwọ̀ Muhammad àwọn ará alẹ́ rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ojú pọ̀nà tó ti ṣe ọlọ́run ti jí láti jẹ́ àwọn òkùnkẹ́ abẹ̀tẹ́ méjì láti bẹ̀ ọlọ́run àti ní àtẹ̀yìn má lọ́wọ́ kó nù tẹ̀lé ọlọ́run. èyí tí a bá kíkà títọ̀ ìgbéyàwó àlùkò àná alápẹ̀lẹ́ òun náà ní kúrantù kúránù orí kejì ẹsẹ̀ ọgọ́rùn-ún ogún onílẹ́gbà orí kẹta fúrantírì àyà ọgọ́rùn-ún kan ogún àti mẹ́ta bísúlá. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم lọ lórí èyí tọ́rọ̀ ọ̀bà láti wàhánà wà tààlà ní ṣàlàyé fún wa lórí ọ̀rọ̀ ìgbépá ìṣègbìyànjú eléyìí tí àgbájú sọ́mọ wà wà lórí ọ̀pọ̀lọ́ tó ṣe pẹ̀lú àwọn tí wọ́n kọ sí ikú àbáwọn tí wọ́n gbógun ti ọ̀rọ̀ ọlọ́run ó ti sáájú lùmọ̀ ọlọ́run látàrí pé tó bá fẹ́ kọ́rọ̀ rẹ̀ dọ́gbò ń bọ́ fún yẹn fẹ́ kí nǹkan ń ṣẹlẹ̀ ló ayé wa kò dìgbà tó bá ń lo agbára àbó ń lo àwọn kan tó bá wù tó bá ń lo àwọn kan láti kí ọ̀rọ̀ rẹ̀ ló bà ló jẹ́ mímú fẹ́ ó wà lò ní lọ ogun rúrùn àti ogun bádàrù wọ́n jà ogun rúrùn tàbátẹ̀lé ni lẹ́yìn ogun bádàrù ni wọ́n jà ogun bádàrù ni wọ́n kọ́kọ́ jà lákọ̀ọ́kọ́ eré yóò máa jẹ́ ẹ̀rí áyà àti áyà àtàbẹ́kà yìí òní ó máa jẹ́ ẹ̀rí fún àwọn tí wọ́n sọ wípé ìsìláàmù bẹ̀rẹ̀ pẹ̀lú ogun pé ànábì mú ìgbà sọ́wọ́ ọ̀sán ó fẹ́ fọ́nrán ìsọwọ́ bí sọ́wọ́ òsì lọ́jọ́ ọ̀sán wọ́n blackmail wọ́n bẹnu àtẹ́lu sẹ́kọ́mọ́ ẹ má jà gbàgbé o torí àwọn olùsọ́mọ tí ń kọ̀tàn fún wa wípé ogun àkọ́kọ́ tó ṣẹlẹ̀ yẹn ìgbàwó ni wọ́n jà kí ló fa sábàbí rẹ̀ òun abẹ́ka ló dúdú sí ìgbàmúlẹ̀ ìfún wa ọdún mélòó là nẹ́bí wò ní mẹ́ta ìkẹ́ àtọ̀lọ́ lọ́kùnrin ọba ọdún mélòó ló wò ní mẹ́tìnà ó lọ ọdún mẹ́tàlá nínú mẹ́ta tó fi pè wọ́n ẹ má jẹ́ kí òròmọ kan sọ fún wa pé bóyá torí pé kò pọ̀ àbí torí pé kò lágbára ní òjò lè jagun níbo ni wọn kà kó torí pé Islam àti agbógbó lọ́wọ́ kì í pàṣẹ ogun tábà ń gbọ́ gbóló ten months kilo àti Islam Islam means peace àlàáfíà gbogbo ẹ̀sìn táwọn ẹ̀ ń pè lẹ́sìn bóyá káàmì tó ti di ìsìláàmù tó ní ilẹ̀ padà gbogbo ẹ̀ ni wọ́n ṣàfihàn rẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n darẹ̀ rẹ̀ tá a bá ní nàṣọ́ra òun sọ fún alẹ́ kọ̀ọ̀kan wọ́n ṣàfihàn tó lára bá bí bára àwọn alárànṣẹ́ ànábẹ̀ yìí pa àwọn kan bẹ́ẹ̀ tá a bá ní nàṣọ́ra àwọn kan sọ fún wọ́n ṣàfihàn rẹ̀ bára àwọn tí wọ́n ń gbé mọ́sáláìsì ó ṣe é What I just believe is that any Christian, which this word was not found in the Bible. Ọlọ́ba Bàbá Ọlẹ́sìn olórin, bọ́lọ̀ yẹn was not found àbá òbá ọlẹ́ rẹ̀, àìsàn mọ́jẹ̀mọ́ láìláì náà mọ́jẹ̀mọ́ tuntun. Ilẹ̀ kọ́lá àwọn olórin. Bàbá wa ní Júù, Júù, ó làwọn tí wọ́n ń fẹ́ ẹ̀sìn Yahudi eléèkó wa tó wọn ní Jewish títúmọ̀ tó yẹ̀wùdíyà olórúkọ ẹ̀sìn wọn ní lágbára ajẹ́pẹ́tẹ́ bá ní dínú yẹ̀wùdíyà ẹ̀sìn ara júù ni wọ́n lè gbàgbéṣe ẹ̀ tí wọ́n lè ṣàtọ̀ sẹ́sìn wọn àmọ́ Islam ẹ̀sìn kan ní tọ́lọ̀ ń sọ lóòkọ látọ̀dọ̀ rẹ̀ látara gbogbo lọ́wọ́ ó dàbí kí ló àlàáfíà. إن الدين عند الله الإسلام ẹ̀sìn yíwọ́ bẹ̀rẹ̀ lọ́dún kẹtàlá tábẹ́lì lo ogún ọdún àti mẹ́ta lóbi jíjẹ fún gbogbo ayé lẹ́yìn tó tẹ̀lẹ̀ rí tí ó bá wà nábì ẹni lo ni 23 years afọ́nlùmọ́gbà nígbà wọ́n ti yí àlẹ́ àsìkò tó kéré tó ti kókó gbalẹ̀ tó tọ́ lẹ̀ sí. tí ìjọ ọkọ̀ òní pọ̀ tó wá nígbà òkè àmà ọlọ́run yọ̀wá kó olùjọ náà. gbogbo ń lọ bẹ́ẹ̀ ni pé ogun àkọ́kọ́ tí wọ́n kọjá màdínà náà ti dá òótọ́ sì di kì í ṣe fáànà ìjọba àwọn dà ní ìjọba torí pé wọn ò gbé òdìdé orí ogun wọ́n bá ṣe fáwọn tí wọ́n ṣe ń jẹ́ láti mẹ̀dí mọ́kà lọ sí mẹ̀dínà wọ́n gbowó wọ́n gba dúkìá wọn wọ́n gbọmọ wọ́n bá ìyàwó rẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ wọn ò dúró rí ìtẹ̀tẹ̀ mú jáde ìyẹn bàbá rẹ̀ sáà mẹ́tì gbọ́ nígbà tó fẹ́ torí pé àwọn caravan àwọn ọlọ́pẹ̀lẹ̀ caravan ó la wá rìnrìn àjò làkún ní sákẹ́rù sẹ́yìn tí wọ́n lọ ṣòwò láti ṣáàyè fẹ́fẹ́

agbẹ́gbẹ́ yẹn ni wọ́n ti tó rẹ̀ asàlàyé sáfi sọ wúni ní olùkún alánà ìgbà tí wọ́n wá aláwọ̀ ní àrùn yìí ṣe lọ́jọ́ ogun bádà pàdé bẹ̀. wà á ń tún àmìlà. ó là ń dọ̀wọ̀ lẹ́yìn ẹ̀yìn mọ̀mọ́ ẹ̀ lágbára ẹ̀ tẹ̀ òǹkà tún kéré àwọn tí wọ́n jọ fún bá báyìí ìmọ̀kọ orúkọ àwọn fún wa bí ó jẹ́ ìwé orúkọ àwọn tí wọ́n lè kórúkọ gbogbo àwọn tí wọ́n lọ. they take the roll call and the register fún gbogbo àwọn tí wọ́n the ìbàdàn níbi tí ìsìláàmù yàtọ̀ sí gbogbo táwọn èèyàn ṣàtúntì lára lónìí gbogbo àwọn tí wọ́n lọ bá báyìí ni wọ́n ní kí wọ́n lórúkọ ẹni kò lọ àbùdá ọba ọba ó di ọba wà ní ìwọ̀n ọmọ sọ̀rọ̀ lórí ti àwọn àti bàbá ẹ̀. Bàbá dákọ̀ Abdullahi bọ́ọ̀nù ọba bọ́ọ̀nù àtọ́ bọ́ọ̀nù ọlákọ̀ ọ̀rọ̀ yẹn. Abdullahi bọ́ọ̀nù yẹ bọ́ọ̀nù ọba bọ́ọ̀nù àtọ́. Wọ́n wà ní àṣìmí wọn ò ní fi àlùbàdìrí nǹkan wọ́n wá máa wọ́n ní torí kí ni ó ní torí pépà tí wọ́n jagun bá dẹ̀ àìwọ̀ twelve or thirteen years then ọmọ ọdún mẹ́tàlá ni mí bàbá mi mo sì fẹ́ lọ bàbá mi náà gbé wà sí ilé rẹ̀ lọ àmọ́ àmẹ́sì ni ẹ má mọ̀ lọ ó kéré ó ní tí ìfìwọ́pà mi yẹn ni ó sì lò torí kí ni kí sẹ́fẹ́ tù aláàjì tó wá bẹ̀rẹ̀ sẹ́wọ́n aláàjì lórí yóò wọ̀ sí i.

àgbàlá sọ yẹn nígbà bẹ́ẹ̀ ló bẹ̀ ni pé ọgọ́rùn-ún mẹ́ta àwọn kan ní àti mẹ́tàlá àbájáde fún ẹni àti mẹ́tàlá àwọn kan ní òkú mẹ́tàlá àmọ́ wọ́n lé ní ọgọ́rùn-ún mẹ́ta àti díẹ̀ wọ́n ò jùlẹ̀ lọ gbogbo àwọn tí wọ́n bá dákọ tọ́bátìlẹ́ bí àlùbàbí ní ìyókù ẹ̀sà ni wọ́n nínú ta lẹ́gbẹ́ ọmọ wọn fún abọ́lá àdìpọ̀ ọ̀rọ̀ àdìpọ̀ ìgbà lóbi wọ́n ti arákùnrin kan ní wọ́n kó bá tó gbọ́nù náà fẹ́yì àlùbáyé àbẹ̀láì wá lọ bẹ̀ẹ́wò lórí ọ̀sìn bẹ́ẹ̀ ó wá ń fi wá àdínkù ó wá ló gbọ́wọ́ rẹ̀ páyọ̀ ọlọ́run ìfá fún ìmú ẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́ mọ́ra wọn àwọn bàbá wọn kọ̀ sí ọ̀bẹ̀láì pé ẹlẹ́mìta àrí ni àmọ́hùn mi ààrẹ olùgbàdì ara bá láì lórí ẹ̀sẹ̀ kí mo sọ báyìí sí kí ló fà á bá sọ̀rọ̀ lórí ẹ̀ òǹkà ń òbí ẹ lọ bàbá tí ó ń ṣe pọ́páì wọ́n fi nínú kú àìgbà tèmi jù ara àbẹ̀bẹ̀ àwọn tí wọ́n wí pẹ̀lú ogun irú òṣèlú láyé àwọn tó kà wọ́n dọ́rẹ̀ sọ́ba aláàjẹ́ fún wọn kò ṣerú ẹ̀ kò sì ní ṣe wọ́n. فاتقوا الله لعلكم تشكرون ẹgbẹ́ wọn láwọn ẹ̀yìn tí mo pè yí torí bó ti wọ̀nyí ṣe ní tọ́fẹ́ mọ̀ pé ẹ̀rọ lánàá ṣe ẹ kéré ń bẹ̀rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe kéré bó tí kẹfì rí pọ̀ yìí lọ ìlọ́po mẹ́ta kẹfì rí sí wọn ẹ̀yìn tí ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá àwọn ẹgbẹ́ bíi ẹgbẹ̀rún kẹtó wọ́n jẹ́ àfihàn ìwà àtúntò wọ́n yẹ wọ́n nínú àwọn tó gun ẹ̀sùn nígbà yẹn olùkọ́dá mẹ́ta mílíọ̀nù méjì bá gbogbo ní àṣùwẹ̀ tó ń ta ọ̀dọ́ tó gẹ̀ẹ́sì dájú wá sọ pé àwọn tí wọ́n gun làkúnmí ẹ̀rẹ́rẹ́ tí wọ́n jí ni làkúnmí ẹ̀rẹ́rẹ́ láti síra wọn òǹkàjà lẹ́sùn fúnlẹ̀ làkúnmí òjò ní òǹkàjà tí ìyẹn bá fẹ́ ti pàdé èèyàn lábẹ́rẹ́ pàràbọ́lọ́ lọ làkúnmí òjò ní ọ̀rẹ́ dájú wá sọ pé ẹni tó kò bá ń ka ọwọ́ nú àwọn tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ níjọ́ yẹn tí wọ́n ju àárọ̀ ìdí wọn wọ́n kọjá sẹ́mìtì tó nǹkan àwọn yẹn kéré wò pèsè àmọ́ọ̀tì àlọ́ ni mo bẹ̀rẹ̀ yín ṣe ẹ pàdé àwọn tó lé ní ẹgbẹ̀rún kan ẹgbẹ̀ tó kíwù ẹgbẹ̀rún ẹ̀rẹ̀ wọn wà á tún àwọn ìlà ẹ kéré ló ẹ kéré ní nǹkan dà. fàtàkùn ọ̀nà làálàkùn tẹ̀sùkùn. ẹ wà ń tẹ̀ láti ẹ̀mí tẹ́ ẹ bá fẹ́ sẹ́ni tó lò wípé kò sí ìgbìmọ̀pá ẹgbẹ́ dúpẹ́ ó lè orí àwọn èèyàn bọ́ọ̀dà tó máa dúpẹ́ fọ́lọ́ mo fẹ́ dúpẹ́ náà ni ẹ̀yìn torí ẹ̀ ẹ bá pàwọ́ nínú ẹgbẹ́ tó kí n dúpẹ́ ìjọ́lè ọ̀nà ìbí dúpẹ́ àìmóró mu kí mo pè àìmóró èèyàn ti ti tó dúpẹ́ lẹ́yìn ọ̀pá dúpẹ́ fọba abẹ́dà tí ó sì ní jókòó lóòdò yóò fẹ́ pọ̀pọ̀ yóò wá mú nínú tí ń fẹ́ yóò wá bí ilẹ̀ bọ́lọ̀ kì í dẹ̀ fi owó nìkan kọ́ làwọn ẹbí dúpẹ́ bọ́lọ̀ pàtàkùn wà á ẹsẹ̀ láfẹ̀ẹ́ nínú tí mo ní ẹsẹ̀ ẹsẹ̀ wọ́n ti wọ́n lé ẹlẹ́sẹ̀ ìdìrẹ̀ sí tó bá jẹ́ pa ẹ̀fẹ́ dúpẹ́ ìyàwó Aisha ó di ọlọ́rọ̀ ẹni àwọn àgbọ̀ ọlọ́run àlọ́ sí ó ní àmẹ́sì sọ́mọ́ mọ́ àlèmọ̀sọ́lá nígbà tí ó lórí ìbò olóòrùn ìdè ọ̀rọ̀ o lóòrùn rẹ̀ ti ó mú òkè ká ìlànà ìlú ó ti ló gbá rẹ̀ ọ̀rọ̀ bọ́ọ̀ ẹni àti àbàwẹ̀ má ti rùn àbàbá ní òkè kíni ààrẹ ìlú náà lánàá ọlọ́mà ọ̀rọ̀ fún olóore wọ́n bá làwọn lè gbà fún wa wọ́n ní àbàwẹ̀ má mú wọ́n ní rẹ̀ kíni. tó bá jẹ́ pé afárú ni òkí ó bá wẹ̀ táwẹ̀ bí rọ̀ tí ó bá kí rọ̀ rẹ̀ yọ̀ kọ́ kò tí ẹ̀ lóòkè òwòlé pé ló ojú mo rántí ẹ̀. Ẹsẹ̀ rẹ̀ wá wú. Ìyàwó Aisha rọ́bì ọ̀gbára ẹ̀rẹ̀ olólùfẹ́ rẹ̀ ó wọ́n ń rẹ̀ ó ní yá Rasulullah kí ló dé òótún yan láìpìlà lóru kí ló tún fẹ́ bọ́lá ṣe fún ẹ Ọlọ́run ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ èyí tó dá gbájú èyí tó dá sẹ́yìn Ọlọ́run ti forí ẹ̀jìn ọ́ ó ní láti ṣe wàhálà tó bá ìmọ̀ ẹ̀gbọ́n tó jù sọ Ọlọ́run sọ fún ó ní àfàlà àkúnà àgbèdá ṣàkúrọ̀ fẹ́mi ò ní jẹ́rú tó dùn bẹ́ẹ̀ ẹ̀wọ̀n tá torí pé ibi tó gbọ́ fẹ́ gbà ibi tá àwọn ẹgbọ́ fẹ́ gbà nù má lọ dé gbèsè torí kó fẹ́ dúpẹ́. ọ̀gbọ́n rẹ̀ ló fi lọ́wọ́ rẹ̀ kẹ́mi lọ tó lọ ìyẹ́ ilé láyé òjúpẹ́ fún mi ọlọ́run àti wálé ojú òjúpẹ́ fọ́lọ́run náà إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين الله سبحانه وتعالى ó fẹ́ sọ fún wa ipò wo lànà bí wà ipò làwọn mọ́mì ní wà ìṣẹ́ àtọ̀rọ̀ ọkùnrin bá dẹ̀ tùrọ̀ wà lọ sọ́lá nítọ̀ ogun bá bẹ̀rù ó nítọ̀ yẹn kéré ẹ kéré yẹn ẹ wá jọra ní lójú mo wá mọ́ràn sí bá ìtẹ́ rò nítọ̀ tẹ ẹ wá pọ̀ ẹ wá jọra ní lójú torí bẹ́ẹ̀ pọ̀ ó wá ní wọ̀nyẹ́ ó mọ̀ òun lẹ́yìn ní ilé àìjàmbá tí kú ní ẹ̀sìn lọ́tùkùn wọ̀lá ń tún gbìmí à ń kùn nílẹ̀ wọ́n iṣẹ́ ìhà nígbà ọjọ́ pọ̀tọ̀ mùsùlùmí mùmìnì pọ̀tọ̀ yẹn ọwọ́ rò pé à ah, bá a ṣe yìí ah, à tí ó pè sí wa. لقد نصركم الله في مواسم كثيرة ويوم حنين إذ أعجبتكم. wọ́n ní mo ti wà ní ṣe láwàá yóò tó pọ̀ sọ́ọ̀tù sọ́ọ̀bà mo ti wà ní ṣe láwàá nkọ́nà fẹ́ tàbí ìfọ́jà lọ púpọ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ fi rẹ̀ fún ọ ní pé wà máa ń lẹ́sìn ilá ní ìlú àwọn ṣe ìbáyẹ̀ kan mo pọ̀ mo kéré àtọ̀dọ̀ ọlọ́run ní tiwa ọlọ́run rẹ̀ ní o mọ̀ pé sí omi kéré yóò tó ó náà ti àmì pẹ̀lú hàn àṣàhábò rọ̀ṣúlù láì sọ̀rọ̀ lọ́wọ́ àlèkọ́lá wọ́n ní gbogbo bàbá tàbí tẹ̀lú bàbá ọkọ̀ tàbí tó gba ìbàbá yẹn. ó ní máa mi nà ìyáwó máa lẹ́yìn láti ìbàdà nígbàtà ìjàgbó bàbá rẹ̀ lọ́sàn rẹ̀ ó ní kò sí nínú wa ìlà náà inú àwòrán kì kò sẹ́ni tí ó sùn ayẹ̀rẹ̀ tó fẹ̀gbẹ́ sùn abẹ́ni tó dòkó wáyé tí ń tòbi abẹ́ni tó lọ́pọ̀ nígbà tó rẹ̀ ìlà ọ̀ṣun ọ̀wà àyàbòjútọ́ lọ́nìkan ó ní kánú òtù kí ẹ̀rọ tí ń tó ìgá àtọ̀lọ́ lọ́kùn máa bá ọ̀ọ̀mà ó sì ṣe lóòrùn yẹn ìwọ̀n owó ẹgbẹ́ ọ̀wọ́n ó wọ́n ń jọba àlá bàbá ti dá ẹyá dá arákùnrin yẹn ni mo rí pé ó káwọ́ sókè báyìí nígbà tí ń ṣe àkùnú lórí ìdúró rẹ̀ mo rí pé aṣọ ìléwọ́ rẹ̀ gẹ́gẹ́ ẹ̀bọ́ lójú ká rẹ̀ ibi tó ń káwọ́ sókè dé ọlọ́ọ̀lẹ́ẹ̀kejì ọ̀sẹ̀ mẹ́tù ó ní mo wá gbọ́ àyà rẹ̀ báyìí tó ń tó ń pariwo ní ibi ẹkún sọ́lọ̀ nítorí ọlọ́run má ba ọ̀wọ́ ìlú wọn ò àwọn láàmìyàn ẹ̀dà kọ̀ǹdíṣẹ̀ ló bá wa lórí àmúra ọ̀nà lọ́wọ́ ń fi ní mo gbọ́ ọ̀rọ̀ tó sọ ìtọ̀ ìwúlò إذ للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف Fẹ́rù ìrànlọ́wọ́ ìfúnlápá títò bẹ́ẹ̀. والمدد يكون بالمدة أو بالعدة أو بالعدد ìrànlọ́wọ́ lè dókà àwọn tó ń sọ̀fọ́ àtẹni ó sì lè jẹ́ pẹ̀lú ìsọ àwọn tó kalẹ̀ pẹ̀lú kẹjà tó lágbára. ọba bá ní ayíwú méjìlá ọ̀rọ̀ gbogbo ọlọ́run bẹ́ẹ̀ sí ọba bá ń tẹ̀lé máa ní lọ́wọ́ ìdè ní láti. bí sàlá bá ti àlàáfín nílẹ̀ nàlá múbàrí pẹ̀lú wípé bẹ́ẹ̀ kéré wọ́n tàyẹ ọgọ́rùn mẹ́ta ni máa wá sọ 3,000 mọ̀lẹ́kà kalẹ̀ múbàrí fún ọ̀sọ̀ kalẹ̀ rẹ̀ lónìí máa sọ díẹ̀ lọ́rùn ọlọ́run lórí ọlọ́run fàánà lórí ọlá tí bẹ̀fà ọ̀sàhárà tẹ́yẹ̀ tó lórí mọ́ torí pé bọ́bà aláṣẹ fún wa ó tó kẹ́gbà lọ lásáájú torí pé tí wọ́n rí tí wọ́n lọ́tẹ̀ ní wọlé lórí àárín yorùbá ẹ̀ ayúwé dọ́kun rọ́pùpù bíta láàbàtì ààlà 3000 malaika mú bàrí wọ́n lè sọ̀kalẹ̀ báyìí eléyìí ní ẹ̀rí wípé àwọn sọ̀hábà wọ́n ní malaika ó yá bẹ́ẹ̀ lóòrùn ní malaika ní ẹ̀lú ọ̀rọ̀ tó rùn sùn ní ó bẹ́ẹ̀ túnmù يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين nígbà pé ìyàbá yìí rí màláìkà ń bẹ̀rẹ̀ kò tí ó dùn mẹ́lẹ́sẹ̀ jọ mú mi ní kíni kẹjọ dùn mú tẹ́ wá sí màláìkà ń padà sọ́dọ̀ lọ́rùn ìbí sáàyè ó tẹ́ ní mo sọ̀rọ̀ òyìnbó ní owó sọ tó rí àmọ́ wọn sọ hábàrù tó wà nù láàrin yìí wọ́n ní màláìkà mú ìgbàlì àwọn pe pé wọ́n fi ní wọ́n yà fi tẹ̀sí o wa tó pọ̀ sí ìfẹ̀gbẹ́ kíkà ẹ̀rọ wa àwọn wọn àwọn wọ́n wá pẹ̀lú aṣọ funfun wọ́n tún sọ láwà ní wọ́n wẹ́wá sọ àwọn mo mọ pàpà tó wọ èyí náà wé ni máa wé dáadáa mi èyí tí àwọn àbá wa ti sáájú ní Nàìjíríà ní o. níbi mo pè ní nàìjíríà ni o kìí ṣe pé lórílẹ̀-èdè tí mùsùlùmí ní wà wọn ìwé láwà níbẹ̀ wọ́n ń wé ńbẹ̀ o wọ́n wọ́n láwà ní mọ́mílà káfí sùnmọ̀díà wọ́n wé ní Sudan wọ́n wé ní Egypt wọ́n wé ní Afghanistan wọ́n wé ní Indonesia wọ́n wé ní Malaysia wọ́n wé ní Philippines gbogbo yìí tí mùsùlùmí ti pọ̀ ju kò sí fún ìpàwé láwà níbẹ̀ á ti pẹ̀lú sùkárẹ̀ àti mùsùlùmí ní Indonesia níbi tí mùsùlùmí ti pọ̀ jù lórí ilẹ̀ ó jẹ́ pé ìlú yẹn they are dominant of muslims indonesia ni wọ́n ti wọ́n pọ̀ jù mùsùlùmí china ti pọ̀ ó pọ̀ pọ̀ dìdìrì ni dìdìrì pọ̀ nù wọn ẹ̀sìn wọ́n láàyè ń bẹ̀. wọ́n lọ bá malaysia gbogbo bí táwọn sọ ni wọ́n ti dé kí ni ìwọ̀n ti wé láwà ni mo mọ̀ wọ́n fẹ́ sì yẹn fi báwọn tí wọ́n sọ pé wọ́n wé láwà ní lánàá torí pé àwọn ará desert torí orúkú ni wọ́n fi ń wé ogun kìlọ̀ torí ẹ̀sìn ni àwọn màláìkà tí wọ́n sọ̀ kalẹ̀ ń jọ yẹn wọ́n wé kí ló wọ́n wé láwà níwà. wàdákà lọ́rọ̀ súnú wọ́n ìsọ̀rọ̀ máa wà lè wọ̀ sọ̀lámà mẹ́kẹta yóò máa bá tẹ̀lé. ànábì wọ mọ́kà níjọ́ tí wọ́n sí mọ́kà fún tó gba mọ́kà padà wà á lẹ́yìn àmàlà ti sọ̀rọ̀ láwà ní dúdú ànábì wọ́n wọlé ń jọ yẹn. ọlọ́ba fẹ́lẹ́ pẹ̀lú rẹ̀ àti gbogbo àwọn olùmọ̀ wa bá wa gbà á lẹ́sìn lọ́wọ́ wa náà múrùbàlín àwọn sọ̀rọ̀ àríta ní wọ́n rán màláìkà tó ìgbà yẹn ìṣe pé màláìkà kẹsọ̀tọ̀ ó ti tó bẹ̀rẹ̀ tí wọ́n bá ní bẹ́ẹ̀ wọ́n fún àgbẹ̀ mo bá kún alápá màá wá kó túùsù wa ẹ wá dá kí ló dé nǹkan kó ewu bọ́ọ̀ mi kò sí sí ìlú ṣe àwọn tí mo kó àìsàn pọ̀ jù yín lọ tó ọba àbá àti ṣi wọn lẹ́sẹ̀ rẹ̀ lẹ̀ ẹ̀mọ́ bínú tí màlẹ́kà kan tó tó bá dúró ní jọ́nà tó bá fẹ́ àtẹ́kùn bá ìgbógbó kèké tó wà lórí ìyókù rẹ̀ ọlọ́wọ́ ní bàlábàdà àlàáfíà ìmọ̀lẹ́lẹ́ Aya kan wà ní Súwátò Làǹfà lórí ẹgbẹ́ tí ó lọ. Ìtẹ̀sẹ̀rí fún ẹ̀rọ̀bẹ̀kùn fẹ̀sẹ̀dá àdárakùn. Ìtẹ̀sẹ̀rí fún ẹ̀rọ̀bẹ̀kùn. Nígbà bẹ́ẹ̀ wá ọlọ́run lórúgbàlà, ọ̀gá tó bá wá ìrànlọ́wọ́, ọ̀gá bá lọ́wọ́ sí ìgbàlà ọ̀dọ́ ọba dẹ́gbà ìwọ ewu alọ́bò ní tẹ́sẹ̀dì ìfúra ọgbàkùn kẹwọ́ ọlọ́rin ló lùbàrà wọ́n tẹ̀já àbẹ̀rẹ̀kùn mo tẹ̀gbá inú wọ́n tẹ̀já àbẹ̀rẹ̀kùn mo dáni ló a ní mo ní túnkùn bí a ń fi ìrìnlẹ̀ ìkà tí mo ti fi ó ní máa wá fún ní 1000 màláìkà àríkún bẹ́lọ̀ nìyẹn Àtàlá yẹ gúnnà gbọ́ mi. الموهم أن في القرآن آيات معرضة لا kẹ́ni tí ó máa rò pé ó máa rò pé contradiction wà nínú owó nínú alukoran ó dákọ̀ three thousand níbí ó dákọ̀ one thousand níbẹ̀ yẹn ó pa tó dákọ̀ five thousand àwọn olùkọ́ wa padà wá mo tún lè sọ bọ́ọ̀ ní with one thousand more tẹ̀tọ́ yàtọ̀ tó òkúta tó ráwà ní tí bá tó three thousand mo tún lè rí ní mo lò sọ bọ́ọ̀ pẹ̀lú one thousand ó yá. bẹ́ẹ̀ tẹ́ bó ṣe rí o. nǹkan bírú ẹ̀ka sáfù wáyà túnbọ̀ mi فورهم هذا يهديكم ربكم هذا fún wa pé àṣeyọrí ìjẹta tó dé báwọn àgbájú wa èyí tí ń sàrọ̀ láàmú bá bẹ̀ tó yẹ ká ọlọ́run omi fún mi ní sùúrù sí ìlú ṣe gbogbo àti ìjọba ti tẹ̀lẹ̀ sí bẹ̀rẹ̀ sí ọmọ mi gbàdúrà àti ẹ̀nà bí a máa gbàdúrà ẹja tó wà wọn lọ́wọ́ ọ̀gbìn ẹ̀jú ẹ̀ àti bẹ́ẹ̀ sùúrù

ẹ̀dàkùnrin ọ̀rọ̀ wọn ti sùn wa àti ká kọ́ máa lọ òdò lé ní èdè òkè ìjọba máa lọ sí sùn kan máa ilé kan ilé sì ń á ti sùúrù bàbá àti sùúrù bàjẹ́ láti wá sá sáàkùn ní ẹ̀wà àwà tẹ̀lé ìlànà ọlọ́run ìdájọ́ rẹ̀ là á tẹ̀lé òfin rẹ̀ là á tẹ̀lé máa ṣe rẹ̀ á máa gbìyànjú bá ń ṣe ṣe rẹ̀ á jìnà sí. wáyà sùúrù mi ń bá wọn yìí hàn dáa yóò dídí kún rọ́ọ̀dù kún bá a bá lè ṣe sùúrù bí mẹ́tẹ̀lú méjèèjì bá pé sí wa lára ọba láti bẹ́ bá lè mẹ́tẹ̀lú méjèèjì yẹn fún yòǹdí ti kùn wọ́n bùkún lẹ́yìn fọ́ọ̀rì màá gà máa fi five thousand kún sílẹ̀ ajẹ́pẹ́ ẹ̀rí ilẹ̀ yìí wípé àbẹ́làyé rẹ̀ orí wípé sábà ilé ṣe sùúrù àwọn ọkọ̀ abàkẹ́lẹ̀ náà tó wọ́n rẹ̀ ṣe wọ́n bàtọ́ ọlẹ́rán báyìí ajẹ́pọ́lọ́ òfẹ́ tí

nígbà tí wọ́n gbàgbọ́ kan wọ́n ní ogun bóyá ogun agbábíjà ni eré àfúrúsù ni wọ́n ti lọ jagun yẹn ẹni tó jẹ́ kọ̀mándà lógún ẹgbẹ́ yẹn àwọn jagun yẹn àwọn ọ̀tá wà ní ìfòná odò àwọn wá rò pé bóòlù àwọn tètè àwọn òlẹ̀ gbérí àtàwọn àwọn òbá odò sábà dèmí báwọn sọ pé àwọn mọ̀ ẹ̀wẹ̀ wàhálà rẹ̀ ti dé àwọn wà pọ̀ láti kí ni o láti gorí odò bẹ́ẹ̀ ni kò sọ́kọ̀ ju omi tó lè gbé wọn bù fcc ló ti wọ etí bẹ́ẹ̀ wò wọ́n ní kọ̀mọ̀dá ti sọ wípé ìrkàrú sí ha ó yẹ gbọ́dọ̀ yẹ bí ìzùnìlà ìwádìí àwọn ọmọdé rúgbà ní sọ títí tí mo ti gbọ́ ẹnu àbáwa tó bẹ̀sẹ̀ nílẹ̀ wípé àwọn ẹtí sì ń borí odò àwọn lè ń gbọ́ pátákó ẹ̀sìn lórí omi pàṣẹ ọ̀sọ̀ èṣù dẹ́gbẹ̀ẹ́ ọ̀kan nínú wa aṣọ lérò rẹ̀ bóyá láwàní rẹ̀ látòjú ó bọ́lẹ̀ ó ti lẹ́kìnì ó tún mẹ́wọ́ nù wọ́n gorí odò táwọn lọ táwọn ti wọn lo mú Musa kọjọ́ òkun pupa Musa ó pupa à ó bá Musa kọ́ bà ní Israẹli àkọjọ́ òkun pupa àwa lóore jọmọ ẹ máa ń sá yóò gbà tó ń bá wọ́n tẹ̀sẹ̀ ní omi àwọn àgbàgbà náà bí wa. ó ti yẹ. Hádà yóò kún rọ́bùkún ìwọ́nta ti ara fi ìrìnà ìmọ̀lá ìkàtí mùtàwùmí. Nígbà tí màbá ìgbà sí mùtàwùmí. Mùtàwùmí ni bá a lọ sí ìmáàmà. Wọ́n mú àsíá lọ́wọ́. Àsíá wọn ni láwà nítorí kí ni?

وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم وما جعله الله الله من ملائكة مولين àtàrà tẹ́ tí mo ṣe fún yín tó yẹn wà máa jà àwọ̀ òun wọ́n kù ní òtàdébé ṣe é bẹ́ẹ̀ o ìlà búṣọ̀rọ̀ lẹ́kùn mo fẹ́ fún inú ìrọ̀dùn nínú àwọn òwe bá rí àwọn sáwà ní tẹ́ bá tún sáwà á lè dáwà náà bá dúró ní ti wọn àmọ́ àwọn tí kò á ní fẹ́ẹ̀sì ní sọ́yẹn ìlà búṣọ̀rọ̀ lẹ́kùn ẹ̀dùn ọ̀sọ̀hàrà ẹ̀yìn àwọn tó tẹ̀lẹ̀ ní sọ́ọ́mù wípé tí mo tẹ̀yẹn mi ò tẹ́ torí nǹkan

níjọ́tà náàbí sọ́lọ̀ máwà rẹ̀ ọ̀dọ́lá tó fẹ́ wọn mọ́jà padà ó fẹ́ kọ́gùn bá lọ ọlọ dáhùn ọlọ́kà pé ọlọ́run ti fún mi ní ọ̀dá pé kí ló kí ìjà kí n dáàbò rẹ̀ sí ẹwọ́ tó ẹ̀ sí ni àwọn abáwá fẹ́ tàwa kù lẹ́yìn tí wọ́n lè ráyè ó bá ti rán arábìnrin kan nígbà dùn hmm, bá lọ mú lẹ́tẹ̀ ìbáwọn fábílì ní tọ́wà níbo tọ́wà mọ́ta sọ fún wọn pé kí wọ́n tètè kó mọ́ta ànábì ń bọ̀ wọ́n ti ti bàbá ní wọlé tí ó wọlé tí ó dé kò wá fẹ́ kí ọwọ́ má bàa àwọn ojú bí ọba bá lè dalẹ̀ báwọn nínú ogun máa ní ìmídé sí ìgbẹ̀ kò ní tẹ́ wákàtẹ̀ àtẹ́bí wá jòkó ó lè ṣe ẹnì kẹ́kẹ́ orí àbọ̀bá tó dáa àtòbìnrin lọ obìnrin yẹn wá lọ lọ báyìí àtẹ́bí wá jòkó ìbílù wa wá sọ fún ète kan wọ́n ti àlẹ́bí wá gbé ikọ̀ kan dìde àlẹ́yìn ọmọ àbí tó lè lọ́jọ́ lọ́wọ́ àwọn wọn ó wá ní ẹ máa lọ bí báyìí ẹ bá arábìnrin kan báyìí láàyè báyìí tẹ́gbọ́n ti wá débẹ̀ ẹni lẹ́tà ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ti kí ló òkèlè lọ́wọ́ tí ò bá wá ti lé mi lọ́wọ́ ẹrú bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀mẹ́ta tí ò bá fi lẹ̀ ẹlẹ́tù àìsàn yìí èsì tí kì í tọ́nu obìnrin

14 and the cheapest commodity you can ever think of ọlọ́mọ́ta wo obìnrin wa bẹ́ẹ̀ obìnrin tẹ̀bẹ̀rẹ̀ wọn chíkù bẹ́ẹ̀ anábìnrin ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀pẹ́lẹ́ ẹ̀gbọ́dọ̀ túlásọ ẹ̀gbọ́dọ̀ fọwọ́ kàn bẹ́ẹ̀ sì bí tí ò bá wá gbà ẹ̀tún wá fọdún pé àátù aṣọ wọ́n wá débẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ ọwọ́ tó wù ní pé ìwó ó ní rárá o ó ń bá lójú pé èèyàn kankan ò yáwọn. ọ̀rọ̀ bá múwe ìdálé wọ́n kọ lẹ́tà fún ọ fóun mú lọ sí báyìí ṣàkóyọ kó bà kò tètè gbà. bọ́ọ̀lù ìṣeré o àádọ́ kí ni o àátú aṣọ o. ìbẹ̀rẹ̀ wípé wà bàbá ẹ̀rọ àbúrò wà kọ́ ọlọ́run ìdá ẹ̀wọ̀ òkè. àtọ̀fẹ́ ni wọ́n tù ú ni wọ́n tù ú lábẹ́ rẹ̀ o. ànábì ti sọ pé nínú oorun lọ́jọ́ kí ni o lọ́dì yìí ẹ̀rọ rẹ̀ lásán ni òfẹ́jọ́ wọ́n ṣe kí ni tí wọ́n fọwọ́ kan káwá tó wá sọ pé ara àti ẹ̀rọ àtàrà àtàyà àti gbogbo ẹ̀ lọ́bìnrin kò ní gbé sórí ìfọ́rẹ́dìmù ló gbé ọ̀tà ìtọ́ba adẹ́ta pọ́nlé wọ́n bàbà sí obìnrin ká sí pẹ̀lú abọ́ bíi mẹ́fà àbí méje ní padà bọ́lọ̀ ọlọ́run rẹ̀ tí ò lọ báyìí múra láàrin rẹ̀ ló rẹ̀sẹ̀ wá tu ó wá lọ kí ni ó wá lọ lẹ́tà yẹn dání ẹ̀fẹ́ mi ní kó lórí àlọ́ tó pọ̀ díẹ̀ nítorí fẹ́ mú bẹ̀rẹ̀ sí ni o wọ́n wá dá lẹ́tà tó ń padà ó wá ní ẹsẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lágbájá ló rán mi àmẹ́tì wá ní kí wọ́n lọ sí wa bóòlù kò fẹ́ ọ̀rọ̀ ti wò ní nítorí mo mọ̀ pé ó ṣe rí lọ́rọ̀ ìṣeré àmọ́ ìròyìn ọlọ́run mi ò torí nǹkan kan dé kì í ṣe pé wọ́n ti kèké rí ẹ̀rọ tó pàlú

gbogbo náà lè ṣe nǹkan bẹ́ẹ̀ bá ti mú ẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe sì hàn bẹ́ẹ̀ ṣe kí ni bẹ́ẹ̀ dàlẹ́ àmọ́ òun ni ó kù díẹ̀ díẹ̀ ìjọmọlẹ́yìn ọlọ́dọ̀ òun ti bí wọn. والذين قتلوا mo ti ṣèwọ́ ìdùnnú fún yín wẹ̀yìn pé ẹgbọ́n máa rí gẹ́gẹ́ náà. ìyá kúrú búkún bí. pé ẹsẹ̀ jáde báyìí lásán ẹbí kí ni ọmọ àdìjẹ́nà àbá búṣọ lẹ́yìn tó máa ta búṣọ àtìbọ̀lù wa àìjọ́nù mi ti ṣe àwọn àdìjẹ́nà. wọn ò lè fún yà nínú ìdùnnú kan tí ní kiri kápò wọ́n fọ́ ní kápò tí wọ́n fún ẹ ìwọ́n dùn mú wa á jura ọmọ níyàtọ̀ ìbàdàn èyí tó ga jù mú bá gbọ́dọ̀ máa fọ́ra wa lórí láti sẹ́lẹ̀ ọ̀sán wa lẹ́sí ló tẹ̀ dára ilé àmúra ẹ̀ mo fẹ́ wá lè fẹ́ mọ̀ mi mo fẹ́ gbọ́dọ̀ bá gbọ́dọ̀ gbọ́dọ̀ bá tẹ̀ gbà mí gbọ́dọ̀ bá tẹ̀ gbà mí nípa mọ̀ dà wọ́n lórí ẹnu gbọ́dọ̀ bá gbọ́dọ̀ tá a bá ti ṣe pátí ọ̀bá ti bá ẹjọ́ máa lọ ẹgbẹ́ lẹ́yìn ọmọ rẹ sílẹ̀ rẹ̀ kó lè ṣe kankan tí ó bá bàlẹ̀ lẹ́mọ̀ mi lọ́wọ́ rẹ̀. ìlú àbúṣọ ẹ kọ́kọ́ fún ọ lérò ọmọ àlìjẹ́nà ní gbogbo tí lọ́la àtàtì yẹn olú sábà ń sọ̀rọ̀ pa àwọn ọmọ àlìjẹ́nà sáàlẹ́bí fún wọn ní tíkẹ́ẹ̀tì àwọn àlọ́bá ní ìtọ́kọ́ bí kí ni wọ́n dá kọ̀ọ̀kọ́ lẹ́yìn yẹn lọ́wọ́ pa àwọn àfọ̀rọ̀ àkọ́kọ́ ó tún ka àwọn àṣà àbùgbéyà tó lòdì wá sákó méjì pàtó ń tiẹ̀ wọ́n ti ara abádẹ́rì wọ́n tún bá nẹ́bí ti àdéhùn lábẹ́ ẹbí níjọ́ sílẹ̀ òdèbíà ní ọdún keje àwọn eléyìí wọn ọlọ́ọ̀bà lọ́la ọdún ọ̀bí ọ̀gbọ́n

wọ́n ti kíni wọ́n gbọ́ ẹ̀sìn yíyẹ jù wá lọ ẹlẹ́ẹ̀kejì wọ́n wá nífẹ̀ẹ́ àmẹ́bì jù wá lọ mẹ́ta fún ẹ̀ka wọ́n lọ́lá jù lọ wọ́n gbọ́ sí yíyẹ jù wá lọ wọ́n wá nífẹ̀ẹ́ àmẹ́bì jù lọ ẹni bá nífẹ̀ẹ́ tó wọn kó wá pé rẹ̀ tó wọn kò jù á padà ولا بشرى لكم ولتطمئن قلوبكم به mo fẹ́ mọ̀lẹ́kà tí mo sọ̀ kalẹ̀ kó dákọ̀kà yóò balẹ̀ lé o wa tẹ́sìmọ̀ iná kùlùmù kò bí nfẹ́kẹ́ bẹ̀rù rárá ní ìfẹ́kẹ́ báyà tẹ́sìmọ̀ iná kùlùmù mo dákọ̀kà yóò balẹ̀ alẹ́bínà àmànú àwọn olùgbàgbọ́ òdodo wà tẹ́sìmọ̀ iná kùlùmù ìdíkèrè náà àwọn tó tẹ́ bá ti wọ́n ti kọ́ ó mọ̀ balẹ̀. Ó ní àlá ẹ̀rọ bàbá àdá. Ìdíkì ńlá ìfẹ́sìmọ̀ ìlú òkúlù. Bẹ́ẹ̀ bá wọ́n ti tó ń bẹ lójú ọ̀nà tọ́lọ́ òun ṣe tọ́lọ́ ọkàn lẹ́gbọ̀rọ̀ mọ́ ṣókí ní. ومن نصر إلا من عند الله العزيز الحكيم وما وما نصر ما يعني tẹ́gbà tó ní mọ́ lọ́síà yóò lọ wà máa lọ sùn kò sí tó lè pè lárànṣe bàbá lágbájá lárànṣe lórí ọ̀tá rẹ̀ kò ní sí bòmí wa. ńlá ní ìdílé ìgbẹ́ bẹ́ẹ̀ tó bá lọ́wọ́ rẹ̀ ti ń tẹ̀ ẹ́ ni àrànṣe ọ̀dọ́ta nígbà tí wá. ẹni tó lọ ń bá lárànṣe tó bá rànṣe nínú rárànṣe ẹni tó fẹ́ rárànṣe tó bá sàrànṣe pẹ̀lú olóko rárànṣe òbí. bí gbogbo ayé pàtó ụlọ ló máa ṣe ìlànà ìdìlà àrùn tí ọ̀dọ́ tàbí ọhụrụ sí wá òun ràn ọ́ lọ́wọ́ òun ràn ọ́ lọ́wọ́ ya ya ya kò sára àbẹ́rẹ́ kan ọ̀dọ́lọ́run lọ́wọ́ sí wá ẹni ẹ̀bá mi bẹ̀rẹ̀ wọ́n lò yìí ní sábà bí àrántí. إلا من عند الله العزيز الحكيم. lórí kí ló fà láti sọ pé òun lára sí lọ́dọ̀ ó ní kẹ́ni àlàáfíì àlẹ́bí yẹ́bìrì wàlà yúgùlà torí pò ní máa borí bẹ̀rẹ̀ kẹ́ ìborí rẹ̀ kò bá ní bàbá kan ní bàbá yẹn wọ́n borí rẹ̀ tọ́ka wọ́n lè rẹ̀ fẹ́ kí jùlọ.

wọn a máa fi sára gbára alaazim alẹ́ni yẹ́bùrì wọ́lá òwúrọ̀ òní máa gbóni wọn ìgbóni ẹ̀kọ́rọ́gbọ́n dọ́là alahakim jọba wa rárá ṣe yóò gbé wá lọ́nà pẹ̀lú àtàlé ó mọ̀ kó o sáà ṣe pé ó mọ̀ sáà ní ilẹ̀ táìpù tẹ́ ní ilẹ̀ lọ́ọ̀ ẹ̀ bá ti wá wá láàrin wà lẹ́nu fẹ́ràn ẹ̀ lọ́wọ́ wọ́n máa wá sí ìlú mẹ́lẹ́ pẹ́pẹ́ ní lọ wá sí ní wáyé wá ń bọ̀ ẹ láti wá lọ jàre níbi kan kú lórí ọmọ ọdún yìí wà àrùn tẹ yín bàbá tààrà ní ẹgbẹ̀rún láyé lọ́wọ́ ìyá wa ń jẹ́ yẹn ojú tó owó tàìbọ̀ ni ojú ti kíni ojú tó owó wà láti àlàákìm ẹ̀rẹ́ gbọ́gbọ́dọ̀ fẹ́ràn ṣe wà padà rí

nǹkan kan ṣe bẹ́ẹ̀ ọ̀dà wípé nìyẹn tó sọ àgbà àgbà mo fẹ́ kẹ́ ìpàdé ẹ̀ nínú àwọn wo nínú àwọn ilẹ̀ ìlẹ̀ káfàrú nínú àwọn tí wọn ò gbà gómìnà lágbára wọn ò gbà wọn ní ẹ̀bọ̀n wí ẹ̀bọ̀n wí tẹ́gbà ṣe lẹ́nu yẹn mi ọ̀nà ní ọwọ́ dùn mí mi ìfẹ́ ṣe ní ọ̀nà ní ọwọ́ dùn mí ọwọ́ dùn mí mo fẹ́ kó nà tọwọ́ bá dùn bàbá yóò ta wọ́n ń pòpò èrò ń bà wọn tọ́lẹ̀ ṣe yẹn kò ní dáhùn sẹ́ wọ́n ń fà wọ́n wà padà wá bẹ̀rẹ̀ wọ́n ti padà wá bẹ̀rẹ̀ òbí ṣọlọ́ lórí pé kùtìlà àmà kùtìlà nínú ẹ̀hún wọ́n pa nínú wọn ń dọ̀nù tó pọ̀ wọ́n ó ṣèwà náà ó ṣèwà nínú ẹ̀hún wọ́n dà wọ́n gbọ́ àwọn àkàlẹ́rú pé kẹ́lá àbí ló bàbá àbí lọ ó yà ọ̀rọ̀ yẹn ẹ lọ́gbà ń pé ẹkọ́ òjì ẹlọ́ máa ń lò. ọ̀sùn bàbá dé òun ló sí ìgbẹ̀yìn fún rọ́sìn àǹfààní tí ọba àlọ́sùn àhánà wọ́n tààlà àmẹ́rí pé wọ́n sọ abẹ́jọ pé àwọn bá kó lẹ́rù ìbò láti ṣe pẹ̀lú wọn náà. ọ̀rọ̀ mi sáà dèbí. òsì ìjọba bá ń ṣe pẹ̀lú wọn kọjá alábẹ́bí. ara ò ẹ̀dá ṣe kí ni.

ó nìkan mo bẹ́ẹ̀ lórí pé bàbá jẹ́jẹ́ ni bàbá kílódé jẹ́jẹ́ àmọ́ àtọ́kù à ó mọ̀rù wọ́n yìí sábà ẹ̀ka bá fi pàrọ̀ òkun. ẹ wá rò pé kóló kọ̀ọ̀yẹ́ ló ní omi ó mọ̀rù pàrọ̀. àtàlù wò pé báyìí. àìsí àwọn tí wọ́n sọ pé káwọn gba lọ́wọ́ wọn nínú ìtanràn tó fọ́ lọ́sàn án lẹ́sìn wọ́n bá ṣe ìtàn kankan àwọn tó máa kọ́ nínú wọn ẹja kọ́ mẹ́wàá mẹ́wàá sọ́dọ̀ wọn àwọn máa tí wọ́n tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n bá ti kọ́ wọn wọn torí bá lẹ́ni bá àìsí

فإنهم ظالمون ara ọjà tó jẹ wọ́n àrànṣe tọ́mọ̀ ọba aláàṣẹ fún wọn àti tí àwọn àkárò pé wọ́n olè wọ́n kò jọ ọlọ́run tábẹ́ bá ohun tọ́lọ̀ ń sọ ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ọ̀rọ̀ bá ṣe nípa wọn ọ̀rọ̀ rẹ̀ òbí lọ́wọ́ rẹ̀ ànẹ́bì ẹ̀mọ̀ gbọ́nà ó tún bá ànẹ́bì rẹ̀ wínú ọ lẹ́yìn tàbátà nínú àmọ̀ṣẹ́ ìfún ó mẹ́jà mi lẹ́nu tá a bá láwọn tọ́rọ̀ òbí yìí dáadáa tí mo fẹ́ gbàgbọ́ yọ̀rọ̀ ọlọ́run bọ́lá ń ti kọ́ àti bá àtàdé òdòdó ti gbọ́ yé wọ́n sọ wípé kò sí ń tà nínú gbígbà lọ́wọ́ ọlọ́run ti dé òun. bẹ́ẹ̀ wọ́n ká rí àlejò tẹ̀ yé mi kẹ́kọ̀ọ́ ká tọ́jú lábàtà àbàtà wákìní. okòrò ojú ìwọ okòrò ojú. Anda anda wà bá ní ìrírí ìgbà táwọn òbí mọ̀ ẹ́ wá ní ìlú mọ̀ rò pẹ́kọ̀ rò pẹ́kọ̀ lè mọ̀ rẹ̀ láwọn tó ń fẹ́ jù yẹn lọ kí náà dé fún wọ́n lè kí ẹ̀kọ́ kan bá rẹ̀ wí à lọ́wọ́ ẹ̀kọ́ tó yẹ ká gbé sẹ́yìn àwọn gbé sẹ́yìn àdébì à àdébì ó àwọn òbú ẹnu àtẹ́lú ipò rẹ̀ à ń sọ fún pé kò tó ẹni tó tó ẹni tó dáa ẹni tó bá lè fi ṣe tó wù

فإنما عليك البلاغ وعلينا الحساب عليك البلاغ أنت وبكوة جدا وعلينا الحساب بنت السكن الله من الله ليس لك من الأمر شيء وخير من ورد أو أو يتوب عليهم أي والبلاغ فقط يواجه

tó ṣe òsì máa pé mọ́tò jágun rẹ̀ tó bàbá tó sí àtìlá ọmọ amúrò ọmọ á sí gbogbo àtìlá ọmọ amúrò ọmọ á sí àtìlá ìgbà ìsìláàmù ṣáájú bàbá rẹ̀ àbẹ́rẹ́ bí ó gba ìsìláàmù ṣáájú bàbá rẹ̀ pàdé kan náà wà gbọ́gbà tó kọ ẹni tó wà tàná fi pàdé níbo lójú ogun ó mọ̀ pa bàbá rẹ̀ padà ìsìláàmù ó lọ́nà nítorí táwọn bá pàdé eme ẹ mọ̀ ìpé ọ̀rọ̀ tó wà bàbá àtọmọ tó yẹ sí. àwọn yẹ túbà rẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ti bá mú rìn nígbà ni mo lè gba túbà wọn tó bá túbà. àwọn bí bá sì fẹ́ jẹ wọ́n yà kò kẹ́ Alábòsí mi ni wọ́n ti wọ ìta alábòsí rẹ̀.

àtẹnudọ́rọ̀ rẹ̀ àtẹnudọ́rọ̀ ọ̀pàá àgbà islam nígbà tó pátá orípọ̀jú ẹ̀dọ́ rẹ̀ wọ́n fẹ́ jẹ́ ọ̀yá tí agbọ́dọ̀ pàdé lẹ́yìn ọ̀rọ̀ wa bá tẹ ẹ̀dà láti ìtẹ́ ẹ̀dá rí ẹgbẹ́ wẹ́wẹ́ ọwọ́ àgbà ìsìláàmù kan ó lè wàhálà ó máa darí ka ọmọ wájú fún ànábì sọ́wọ́ máa yọ̀ sọ́lá ọmọ wájú fún ànábì gẹ́gẹ́ bí abára ẹ̀dá tánàbì jẹ́ ànábì ọmọ sọ fún pé ẹ bá mi jẹ ẹ̀sọ́ fún wọn máa jòkó lọ́kàkán yẹn ó jòkó báyìí kí n má bàa máa tètè rí torí èèyàn ni bàbá ti la bòlẹ̀ ẹ́lùmí àná òfẹ́ṣẹ́ ọ̀rùn èyí tó dọ̀gbọ̀n gbọ́dọ̀ fẹ́ ẹ̀dá ni òun yẹn rí o inú rẹ̀ máa ń bàjẹ́ ó sì máa ń dunú bíi tiwa. ومع ذلك وأنه خير خلق الله كلهم àmọ́ òun ló rẹ̀ gbogbo rẹ̀ lọ́lọ́ ńlá òun náà ló ń ṣe orí wa ènìyàn ní abára ó máa ń rẹ̀ ó máa ń jẹun bí wọ́n ń pa ó máa ń ba ló jẹ́ ó máa ń dunnú. wọ́n innama ana basharun mithlukum yuha ilayya annama ilahukum ilahun wahid. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا Ọkọ́ tí ayà yìí tọ́rọ ọ̀rọ̀ aláàbí tó bẹ́ẹ̀ bá ó àwọn ọ̀kan wá kọ́ ìṣẹ́ ọlọ́run ó lóun ìṣẹ́ ọlọ́run tí àtọ̀ ọlọ́run tó lọ́la àtà ìsìláàmù nínú wa akérèjà àdúgbò wa àbùkátà àwọn tó wọ́n ti tó wà kọ́ wa lẹ́sìn fún wa nínú àwọn ẹ̀sà nínú àwọn tábàkà pé wà fún àyẹ̀ ti sàrà ọmọ kí wà fún mi ẹni tó lọ sí ń dàgbà tó mọ kí wà kó fún mi tó ti mọ kẹ́kà èyí ó dàgbà ń yẹn ó kéré wọn àtọ́ wọn kò hàn wọ́n kéré wọn ṣe ń mọ̀ ẹ́ka dáadáa ni wọ́n dàgbà hàn ní kó yóò pọ̀ ọ̀rọ̀ aláìmọ̀kọ̀ ni wọ́n àwọn ọmọ hàn sẹ́kúrú àlẹ́rù wa kó sẹ́wìtì àtàwọn tó rẹ̀ ó kọ́ fún wa pé ẹ̀yìn ẹ̀rọ kọ́ wọn lẹ́sìn wọ́n ti kọ́ wọn láwọn ọmọ ìgbìmọ̀ wọn ti pa gbogbo wọn. àyínlẹ̀ bíi ara kí àlẹ́rù sọ̀rọ̀ wà lọ́sọ̀lá lórí ayà yìí tó bá wá lórí átàrùkù sọ̀látò ìfàjì bá àrùkù wọ́n tó wá ti sẹ́ni àwọn olùmọ̀lẹ̀ hàmìlá tó bá tẹ̀tẹ̀ ní ọ̀rọ̀wọ́rọ̀ ìmọ̀ẹ́nà hàmìdá yóò àwọn ẹ̀ṣẹ́ tèmi wọn bóò ní ti máa wí. àbọ̀dọ̀ bukari wọn mọ́sàlá á ní wọlé ọ̀tá á náà sọ àtọ̀rọ̀ káàlẹ̀ ìlà àwọn bá ń yẹ wà lá àárín àwùjẹ́ wà lẹ̀ àárín kọ́nà tá bá rà lùkù ọ̀nà tá máa bá bẹ̀ lọ́rùn kọ́nà tá yóò máa bẹ̀ lọ́rùn hàmìlá rọ́bà náà wà lákàlà tó bá wí bẹ́ẹ̀ a máa tètè lẹ́wọ́ àwọn adákọ̀ wọn lágbájá ògbọ̀rọ̀ kúrò láyé tó èyí nínú rẹ̀ yóò àwọn adákọ̀ rẹ̀ náà lágbájá olóògbọ̀rọ̀ kúrò láyé tó èyí nínú rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ṣàdúrà tí wọ́n yẹn kan àwọn tí wọ́n kó lẹ́rú pé ọlọ́run bá ń la lágbájá ó ní àláwùmá áńjìl wà ní ìdàbùn wà ní wà sẹ́lúmọ́ bùn ìṣàm wà àyà ṣùgbọ́n láti ọ̀dí à wà òun ló sọ́dá àti ìmọ̀ nílẹ̀ mọ̀lẹ́yìn àtàwọn ọ̀rẹ́ bá ń la wọn bó tó ń orí pẹ́ńsẹ̀tì láwọn kan lọ́wọ́ ìsọ̀kalẹ̀ pé lẹ́yìnsà lákà nílẹ̀ amúṣe tẹ́búrò tẹ́búrò ó ti kọ́ aláàbí tí wa lọ ẹ̀rù wa ó ti ń ká lọ. tó bá wù wá a tó bá a náà ń bọ̀ nínú gbogbo aláàbà àmọ́ ohun tó àtijọ́ ọ̀nà pẹ̀lú wọn ni gbogbo wọn ni pé. walillahi máa fi sámà wá sí wà máa fi àrùn. kí tọ́ba tí máa ń ṣe ojúbàájú kí tọ́ba tí ó ní mi ńlá èmi mo ní máa fi sámà wá sí wà máa fi àrùn Òfin bẹ̀rẹ̀

má dábọ̀ bẹ́ẹ̀ mọ́tẹ̀ mú tẹ́lẹ̀ àjẹ́ ti sọ́dọ̀ ọba abẹ́dà dúró lórí ẹ̀bẹ́ ìyá tó kẹrù nìmọ̀ ìyàṣà òfẹ́rú sí ìlú òkú ìdí. wọ́n yóò á sí ìgbòmọ̀ wọ́n á sí ìgbòmọ̀ ìyàṣà wọ́n aláforíjì ní ní gàfúrùn bá sílẹ̀ lè ẹni tí máa ń bu àléébù kí ohun ìdáwọ̀ ẹ̀dá orí iṣẹ́ ohun láì ohun ní ti torí yẹn láì má sọ ẹni wòlíì. bẹ́ẹ̀ ni ti ẹ̀yìn mọ̀ sí bá a ti láàrin káfẹ́ kí ni báyìí fọ́ọ̀rọ̀ ìwà yíyá kẹfẹ́ yóò ti di wòlíì àmọ́ yóò ti yóò

títà tó pàdé ìyá yẹn lórí tẹlifíṣàn ìyá yẹn wá ń sọ fún kọ́pìnì tó ra ó ní gbogbo fíìmù rẹ̀ ó lóun fẹ́ wọn lẹ́sí pé gbogbo fíìmù yẹn padà òun fẹ́ rà òun ò fẹ́ kí wọ́n pè fíìmù yẹn síta mọ́ torí pé ó ti tó oògùn nínú gbogbo fíìmù yẹn wọ́n máa ra ẹja àtùgbà àti kọ́ọ̀rà ó di ẹni tí ń bójú fọ́ padà rà arákùnrin kan ó ti mẹ́wàá ní mọ́lákàtú sọ̀rọ̀ díà nígbà wá dé mọ́lákàtú sọ̀rọ̀ díà ẹ̀rọ ẹlẹ́wọ̀n ni convicted criminal ẹgbẹ́ ẹ̀ẹ́pà ni o wọ́n retí pé wọ́n pa ọ̀sùgbà kò wáyé kò gbò torí àwọn afá tí wọ́n lọ máa ń bẹ̀rẹ̀ wọ́n wò àti iléeṣẹ́ tí wọ́n dálẹ̀ ẹ̀nu ẹ̀wọ̀n ó wá di àlàárímù ìṣèlú àbákiri àpàlà débi pé wọ́n padà fúri rẹ̀ ó di àfá tó jẹ́ àfá ibẹ̀ ló ká àkùrá òun náà lọ́dọ̀ bọ́lá ọ̀gbà ní òfẹ́ ó ìtúbá ẹni tó má tẹ̀lé ayé fóun ló tí wọ́n bá rántí tí wọ́n lò ṣáájú ẹkún pa ni láti lè rí láti kéré ayà ìwọ àánú ayà tí máa ń pàṣẹ ìtọ́nù lẹ́kún ayà yìí ó wà gẹ́gẹ́ torí pé kí ní ọ̀pọ̀ pálẹ́kùn àlẹ́ ìlú sọ bẹ́ẹ̀ ó ní kì í sábà tuntun ó ń sunkún lórí ayà yìí ó nítorí pé gbọ́gbọ́n wà ní Ádámà níjọsẹ̀ àwọn níjọsẹ̀ ni Ádámà lè ìsẹ̀lẹ̀ bàbá ńlá wa ó ṣe kí ó jẹ òfò ó tẹ̀ tó tẹ̀ ọlọ́run ó tẹ̀ jẹ́ pé ọlọ́run èyí náà ni mo dábàá àwọn tó fi jẹ́ mo tàn án ni ó sì gbà mo lè ọlọ́run ti sọ pé Ádámà má lè di ẹ̀ o lọ́sùn máa lè wo àjẹ ó sì fún Ádámà tẹ̀ sọ́ba dẹ́gbàá. ọlọ́wọ́ bá musa dábà ó padà tọrọ mi pé ìwọ ló jẹ́ jẹ ẹlẹ́fẹ̀ lọ́wọ́ náà ó yà méjèèjì ẹ̀dá àdókò ní ọgbà yìí ẹlẹ́fẹ̀ nìyí èèyàn ẹlẹ́fẹ̀ ò ní bá mi gbé ní ọgbà yìí mo kọ́ fẹ́ bọ́lẹ̀ ọ̀gbọ́n ọba adọ́là tó lọ́wọ́ ọba ìjọ́là ló fi tẹ̀ ẹ́ kẹrọ pẹ́pẹ́ tó ní ibi tẹ́ àbá ti dẹ́sẹ̀ lọ́wọ́ ṣe kí ni o ọmọ tó ti fa ní bẹ́tẹ̀ ó ti tó ó ti ọba adọ́là náà ọba mọ́ ọba àlùjọ́nà àmọ́ náà ní adọ́là tó bá tẹ́ wọ́n gbà náà lọ́lá mi náà àwùjọ náà mo ṣàbòsí fẹ́yìn ara mi oríṣi mi ìgbà ìyàwó mi ọlọ́ọ̀bá adáre pàtàkì alẹ́ yìí mo gba tuntun bá rẹ̀ ó lè fọ́ ìjà bá wọ́n ni ò ọmọdọ́mọ rẹ̀ ó máa dògbó ẹ̀sẹ̀ lẹ́yìn rẹ̀ kálukú dáńtọ́ ó bá kí ni tẹ̀sánì ló sọ ń tẹ òdàrí. kọ́lá àná kọ́ mi kọ́lá kọjá ní mi náà wọn kọ́lá kọjá wù mí ń aaaa aaaaaaụ ọara ụ eearaeaa a ọara ie aa hara ụa ọlọ́run adáná tó sọ̀rọ̀ mú fún ẹ. ṣèbáàmì tẹ gbọ́ ọ̀fẹ́ nù báyìí tó tẹ wọ́n náà bá ti ẹ̀ lọ́wọ́ ṣe bá kú nù. torí pé kò rí ara rẹ̀ ní kíni o lẹ́lẹ́sẹ̀. báwa tí wọ́n bá yà yìí pé ìyá kí bírù ní nàìjíríà kò sẹ́ni náà rẹ̀ borí dì torí pé gàkúrú aláàjì pàtàkì kò bá lára èyí lọ lọ́gọ́rọ̀ alákòrí dì tí ò sẹ́ni kí àbókùnkẹ́ lẹ́yìn rẹ̀ ọlọ́mọta kẹwàá gbogbo àbójá ìtúbá náà yá ayyúhà lẹ́bínà ámànù láàjá kúrò rìbá àbúráfàn mùbọ̀áfàn واتقوا الله لعلكم تفلحون الله سبحانه وتعالى يورو في بابي ومن في جملة اعتراضية أو جملة استنادية is another side changed entirely. Wọ́n ya ọgbọ́n rẹ̀ máa jẹ́ aláàrẹ̀ jẹ́ náà wẹ̀lé sọ́kùn. Kí mo lè máa kò yẹ ìjìyàn, tẹ́yẹ̀ bá bá bẹ́ẹ̀ kú, ó wá ní mo kò yí ẹ̀yìn tẹ́lẹ̀ nígbàgbọ́ sí mi. Látàkù lóru ìbá àdááfá ń mú bọ̀ àbá. Ẹ má máa jẹ owó èlò níjẹ púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni máa jẹun. Tó bá gbà sọ́ọ̀sán ni àbí sátáǹkì rẹ̀ àtàràfà mọ̀dọ̀ afa fifty thousand ló yá fifty thousand kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di fifty thousand two fifty thousand kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di kí ni fifty one thousand ìtọ́ ọ̀pọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ní kíni ó ní one million naira nítorí ayé nù èyí ní kéde owó ìlú san ẹ̀rọ rẹ̀ ní kí máa ń jẹ ẹ̀dì tìtì wá àti fún àwọn subhanahu wa ta'ala ó ti sọ̀rọ̀ nípa èyí jíjẹ nínú suratul Baqara àwọn tó bá tẹ̀lé wa àwọn ní translation Quran ẹja padà lọ sínú translation Quran Yorùbá táwọn owó kí lọ́ba aláàtọ̀ nípa ó kéré Bó ti wọlé kéré ní ten percent náà ni wọ́n kò ń sí wọ́n rí four point five percent àní ọ̀gbọ́dọ̀ lẹ́yìn kankan ọlọ́pàá sọ̀rọ̀ àbáwọ̀ lẹ́sọ̀ lórí wọ́n ní wọ́n fún wa ní relief eh, loan kẹ́lẹ́dọ̀ relief loan ẹ̀dá kò tẹ́ ẹ bá gbọ́dọ̀ relief loan kí lẹ́sọ̀ ọgbà yìí owó ta fẹ́ ti sàánú rẹ̀ bọ́lá fẹ́ sàánú rẹ̀ má tún bẹ́rù bọ̀ lọ́rùn náà gbogbo àwọn tí wọ́n gba owó covid nineteen loan àgbègbè láti lọ túbá. tó lọ́gbọ̀gbọ̀ ọ̀gbà wọ́n ní akùnrin ní fifty naira three naira one naira àwọn ìyá ìbàdàn tẹ̀lé ọmọ níṣẹ́ àwọn ènìyàn mà àwọn ìyá ìbàdàn ten

ìjọba bá gbà nǹkan ẹ̀ wà á mọ̀. fọ́ọ̀ mọ̀ wípé omi kò tẹ́sẹ̀ kalẹ̀ wọ́n ní omi kọ látara wa àbí ọba ní omi sọ́ọ̀bù ọbẹ̀ ẹ̀dọ́gbọ̀ ẹja ọbẹ̀ ta provision ọ̀nà ọ̀sùn sọ́ọ̀bù sọ́ọ̀bù ọjọ́ kí ni òbí àfọ́tò fọ́tò ń bẹ́ẹ̀ mẹ́wọ̀. bùrọ̀ àti lọ́bẹ̀ ìbàdàn fẹ́ fún ọlọ́wọ́ mi wọ́n wá ní àmọ́ yóò ní five percent interest ọlọ́ba àtàánà ọ̀rọ̀ ẹ̀rọ lókè ọ̀rẹ́ afẹ́ máa ń fi ṣe ara o ẹ má ti wà ní wòye. release lẹ́kọ̀ọ́ ẹ ní láti fi ẹni kìí wọ́n lè dá lórí ẹ̀ lọ́wọ́ yẹn bí hàǹdì sí ní lọ́wọ́ hàǹdì sí àti sí ń tàbí àjọ kí ni lọ́ ti ń ta. ọba aláàbẹ̀ tó kò sérè kò sáti yọrí lórí kí ni lórí owó ìní gbígbà gúrú gbọ́nmúlé láńtà ẹ̀mẹ́jà tó tú ẹ̀mẹ́jà owó ọ̀lẹ́lẹ̀ aláàánú rẹ̀ kìíní kan gbogbo eléyìí agbọ́dọ̀ sọ́ra lórí ẹ̀ ẹgbọ́n tí ó fi parí rẹ̀ lẹ́tẹ̀kù lórí ìbá àgbà àbá àgbà má jẹ́ báwọn wàtẹ́kù wà. wàtẹ́kù wọn hẹlẹ̀ alẹ́kùn tó fi hù. ẹgbẹ̀rún ní bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jẹ́

ọbẹ̀rẹ̀ ti tí mílíọ̀n kò sí ìṣòwò ó ní gbọ́sẹ̀ yàrá kan àgbákò owó jẹjẹ ìgbà ìlú ọ̀nà fọ́ọ̀sì kí ni owó owó àtàgbákò wọ́n lọ rí kí ni o wọ́n lọ rí kí ni. tòmárò bẹ́ẹ̀ ọ̀ní irú tó há di ìṣokòrò àbò báyìí ó ní kẹ̀sírí láyò há di àpọ̀ ó kéré tá a yọ ìwọ rẹ̀ ó lóore lòyún tó pọ̀ táà ní ọ̀yọ́ lọ. àwọn akágbàgbọ́ owó tí báńkì àgbẹ̀jọ wọn tó ọlọ́ àwọn akágbàgbọ́ owó tí wọ́n ló tó gbé owó tí kò sí gbé àwọn èèyàn lọ wùdúrọ̀ owó ní ìṣẹ̀lá jọ wọn lọ wùdúrọ̀ owó torí pé wọn ò sàkáǹtì bí lọ́wọ́ rẹ̀ owó ọgbọ́n ó lọ rẹ̀ ó báwọn kò wọ́n sáà bí òkú wọn rẹ̀ six account interest yóò ilé orí rẹ̀ ní kíra interest làwọn máa ń àkáǹtì míì wọ́n ò wùdú àwọn rẹ̀ rí wọ́n máa ń sẹ́kí ni ó àwọn dàpọ̀sìtì ẹgbọ́n ẹni tó bá mọ ọlọ́run náà kó pọ̀ ọba tó dáa tó bá fẹ́ tún ṣe sàrà táwa náà wà nù wọn yóò ní ẹ má sì fún ẹ o ẹ má sì fún wọn o ẹjọ́ ló bá ní méjì tí ìrítú àwọn yóò ga háàì. Sọ́wọ́n pé àwọn ẹ̀rọ àwa àti màláìkà kí wa ó ní báyìí kí wọ́n jẹ kí ni. ni wọ́n ṣàdúrà bára ti bá dúró lórí fóònù báyìí yóò wá rò pé ah, ọlọ́run ọlọ́run bọ́ọ̀sì yẹn pé kò sẹ́jà láti jẹ́ lélẹ́rẹ́ àná fáàtì táwọn sì tún wá káńtì mọ́jọ́ máa padà jagun yóò wá máa jùlọ yóò wá máa jẹ́ òkè. ẹ ẹ ní yàrá nígbà tí bàbá wa kan tó fáwọn ẹ̀ ní kò fẹ́ mọ tanẹnu tó làkà ń jẹ ó yẹ fún ọ ní hundred hundred thousand naira hundred hundred thousand naira fàámi àgbèlé ìmọ̀tẹ̀ ọ̀rọ̀ bí i àbá tó bá ti ń tó ga àkùkù sọ fún ẹni sẹ́fẹ́ mú ọkọ̀ ẹ̀kẹ́ ti lọ wá ẹ̀rẹ̀ nígbà tí mú ọkọ̀ ẹ̀kẹ́ lọ́n fún ni ẹgbẹ́ lọ́n fún ni hundred hundred thousand ìfẹ́ àwọn àyàwó adé lẹ́lọ́kẹ́ tí wọ́n gbà á nígbà tó rẹ̀ gún wọn háà mo ní kí ló dé ní háà wọn ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń sọ̀kọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá bò bẹ̀rẹ̀ ẹgbẹ́ bá òkè yóò ti bẹ̀ jáde. owó ìlé máa wọ sí pààyàn lórí wọn ń tẹ̀lé lórí ẹ̀. látàkùnrin rí bàbá àbọ̀dọ̀ bàbá àbàwọ̀ dákùnrin wọn àlàkùn. ó dẹ́kun wá واتقوا النار التي أعدت للكافرين واتقوا النار أصلا لله في نفسه اتقوا النار bọ́ọ̀ bá fẹ́ bẹ̀rù nítorí kò ní orí náà ó kù mẹ́rin bẹ̀rù rẹ̀ pàtàkùn náà bẹ̀rù náà tí mo ní ìròyìn jẹ owó èlé sí Òdíjẹ́ bí i káàkiri. Wọ́n fi sí àmọ́ yẹn kìí ṣe pé ṣẹ̀ṣẹ̀ kọ́ o. Ọ̀rẹ́ nígbà tí mo ti dáyé ni mo ti kọ́ ọ̀kalẹ̀. Nígbà tó ti dáyé ló ti kọ́ kí ni àlùdámà ẹ̀kalẹ̀. Kí náà yẹn ti wà ń bẹ̀rẹ̀, wọ́n ń sílé ìmọ̀ ẹ̀, wọ́n ń kó lójoojúmọ́ ni. Àmọ́ àwọn ni wọ́n wọ̀ rẹ̀ ní ìkàfìrí gbogbo ẹni ọ̀sọ̀ wípé kò sí yàtọ̀ láàrin ìbá àti bí mẹ́rin ṣíṣe. Olúbíṣẹ́ ìfẹ́ ni wọ́n ń ṣe. يمحق الله الربا ويربي الصدقات سورة البقرة ni ó ní láti gbòòrò sí wà yóò rí sọ̀dàn ọ وأطيعوا الله والرسول لعلكم ترحمون Má tẹ̀lé yẹn, má lè wọ́n mẹ́ nítorí dára bọ́ọ̀bù délé yìí, kí láwọn èèyàn sọ, ah, kó làwọn àfáà wà ń bẹ̀. Èèyàn náà ó tún ní kìí kan business like forest trade. Ẹni tó ní kọ́rí tó ń fi alùsùn apẹ́rẹ́ rẹ̀ lẹ́ni tí tẹ̀lé òfin ọlọ́run tó wà lọ́wọ́ rẹ̀ láti ìmọ̀ sí pé ó gbọ̀n yìí mọ́tò ó bẹ̀rẹ̀ kì í ṣe gbọ̀n yìí kọ́lọ́tò lálùsùn náà kì í ṣe ṣòkòtò tí òde bẹ́ẹ̀ kọ́lọ́tò bẹ́ẹ̀ ẹni tí tẹ̀ láti ọlọ́run ní ní gbangba ó gbé pẹ̀lú rẹ́lẹ̀ tó tọ́lọ́ àtòjúṣe rẹ̀ ló ń pè nígbè ní alùsùnà gbogbo wa lálùsùnà òjàmá à àwọn a fẹ́ gbàwẹ̀ bá nàbì tó gbà á fẹ́ kí òun bá nàbì tó kí. ó wá ní anápọ̀ ń bí ẹ̀mí wọ́n tàn ọ́ ni forest stage wo owó rẹ̀ náà wá lè fi fún ojú ṣòwò ọdún tó bá ti wá fi three hundred thousand sí òun gba thirty within a month lórí gbòdìbọ ọ̀tá rẹ̀ báwọn. ọba láti máa tẹ̀lé aláàrí a. n àìsàn tó káyé lónìí àti ìbẹnu. ìbá rúfi ń ká báwo ìbára ọlọ́run yé mi àmọ́ àgbà kílẹ̀ kan ní mọ̀ fún mọ̀kálàfà èyí ń tẹ̀sí ọ̀rọ̀ ń bá àrùn lọ́ra mọ̀ fún mọ̀kálàfà làálà fún tó àmú tẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kí n kẹ́yìn tẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kí n kẹ́yìn tẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí jùlọ ẹ̀mọ́ ìgbógun lọ. tí ní bá ti ṣẹlẹ̀ tí kí ọba ti ṣẹlẹ̀ ajẹ́ wípé ẹ̀kí ń ṣe ń tó ìtẹ̀mí rọ́nù mọ̀. bíbí ó ti bẹ́ẹ̀dì

fọ́nà àwọn òṣèlú wọn kò lẹ́bàá àmà ọ̀jáwó ìsírì tọ́ọ̀ní tó tọ́ọ̀ní dààmú wọ́n lè dáhùn lọ́wọ́ lọ ẹ̀bá níbi ìpè òní ni tó ga blood sugar sugar blood lọ́dẹ̀ kí tó wọ́n máa báwo ìyẹn bá ti ta òfin ọba ní yé án gbogbo wa la gbà pẹ́tùlárì àrí pẹ́tùlárì wọ́n gbà pé lọ́dún yìí ó ń dẹ́gbọ́dọ̀ ó ń dẹ́gbọ́dọ̀ sù wá olóòdò tó wọ̀ lóṣù ó dá méjọba fẹ́ẹ̀bà ní àwọn èèyàn gbin ìrẹsì olóòdò kí ni òjò dá wọn padà lójú ẹ̀mọ́ àmọ́ ti bá tẹ olóòdò kí ni ibi tí wọn gbin ìrẹsì rí wọn gbin ìrẹsì lórí ẹ̀ láti à yẹn pọ̀ wọ́n kàn sínú ẹ̀rí wa ìgbéyẹlé wa ní kóńjọ́ tètè ni wọ́n dá kọ́ wọ́n láwọn èèyàn kó ológun náà. Gíláwọ́bí làálà fún tó ẹ̀kọ́ tẹ́wọ́n bẹ́ẹ̀ ti ń kẹ́rin ẹsẹ̀ látẹ̀rin èmi ní ẹsẹ̀ lẹ́sìn tẹ́wọ́n ti bẹ́ẹ̀ ti wọ́n sí ẹgbọ́n àti lẹ́nu tó bá ti yẹ wọ́n tẹ̀ bá tẹ̀ bẹ́ẹ̀ òye yìí mẹ́. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الحمد لله الحمد لله الذي جعلنا مسلمين وكان هو مسلم مسلم àwọn ọlọ́run nífẹ̀ẹ́ sí àwa torí kò sí tó lẹ́ fìdí ara ṣe ó wá rí pé tí mo sọ fún un mo tó lè jẹ́ eríkẹ́ mi tẹ́ bá bá eríkẹ́ ká ló bẹ̀rẹ̀ sí máa yá wọ́n bá ti fi ìdí láwùjọ wa táwọn èèyàn náà lo ògùn fún wa bẹ́ẹ̀ lo ògùn rẹ̀ rẹ́rù ìlànà tó fi wà tóbi ọ̀rọ̀ fi kù kálukú tètè yára lọ túbá rẹ́rù ẹja wa má dòótọ̀ wa lọ́dọ̀ ẹ̀rọ èmi ò dàmọ́ o bọ́lọ̀ bá ti yọ ní ibi eléyìí ọ̀wé lé o tó bá kọ́ kalẹ̀ fáwọn ọmọ rẹ mo gba fifty thousand o tí n bá ti sánsán òǹgbà ní o. bí ìgbà wá rí sọ tẹ́lẹ̀ bá ti gbà lọ́wọ́ mi ń sọ o èyí ò bá ń ṣe báyìí mọ́ sáàrì ò bá sáàrì òun yẹn ìyẹn ni yára ìlà mọ́tòkì ọ̀tí láti tó kó wá oríjì mẹ́rọ́ọ̀tì fún lọ́dọ̀ ọba tó dá yín tí ń pèsè jẹ́ ẹ̀mú fún yín. wọ́jẹ́ nẹ́tí àrùdú ẹ̀sàmà wá sí wẹ́lì àrùn. má bẹ̀ sáré lọ bí ọ̀la ayé àìkájú ayé má kájú ayé àbọ̀rọ̀ ọ̀run rẹ̀ ibi tó lè kájú sí ni sáàrì hu ìlà mọ̀tòkì ọ̀ wà sáàrì hu ìlà kẹ̀yìn sí yàtọ̀ dùkú ní kàlìjánà yàrá bọ́ọ̀lù ó ti rálì jẹ́ náà wọ̀ wájà mẹ́ẹ̀sìn ẹ yára ẹja ṣiṣẹ́ sáàtì rà lè jẹ́mẹ́ wọ̀ torí bá lè jẹ́mẹ́ yìí jannẹ́ẹ̀sìn wọ́n fẹ́ ju àlùjẹ́mẹ́ yẹn fún wa arúdù á ẹ̀bú rẹ̀ Allahu ẹ̀bú rẹ̀ ẹgbẹ́ rẹ̀ báyìí ní ẹgbẹ́ báyìí wọn ẹgbẹ́ ìbéèrè kan wà lórí ara ẹ̀ ilẹ̀ láti tó lórí ṣàlàmà. àwọn olùmọ́bẹ̀rẹ̀ pé àwọn fọ́ọ̀lọ́ sọ́kànlá wọ̀tà ara tó bá dẹ́kọ̀ aláwọ̀ sọ́kànlá wọ̀tà ara kan ní pé ábìlúwa tààmà wàrà tùwà ábì ẹ̀bú àtòrò àlìjẹ́nà ẹ̀bú àtòrò lẹ̀ ó jẹ́ kí ni ẹ̀bú àlìjẹ́nà bóni lọ́wà náà bóni lọ́wà tó kí ni iná máa wà wọ́n láàrú kọ̀ọ̀dù ìlọ́lẹ̀lẹ̀ olóòlẹ̀fẹ́ mi tó lọ́lẹ̀ pọ̀ tó mú bá ẹtí bẹ̀rẹ̀ rí ẹ̀bá bá lò bá ju wa. wà àlùjáǹnà àlùjáǹnà ọba adẹ́ta táàtà arṣù rahman àlùjáǹnà sì wà lábẹ́ kíló lábẹ́ àlàáràṣì. ó ti yẹ wa àwọn olùwọ́n wa padà ní pé ibi bẹ́ẹ̀ sì mọ̀ sí tágbára ọba adẹ́ta lónìí rẹ̀ ìyẹn ni wípé bá a bá ní òru tó lánàá òru tó rú lánàá gbóló wà òru tó rú lánàá lọ ààyè àbí tó bá ni yóò tún padà yóò pè ọ̀sán wà dúró a bá ti mẹ́rin tó wà ọlọ́run nìkan ló mẹ́rin tó wọ́n gbé ní mẹ́sí nígbà tá a lè jẹ́ aláṣọ àná àtàrà ó ní ibi tó wọ́n bá lè jẹ́ أربع سماوات والأرض أو الوضع رزق عليكم وعدت للمتقين وعدت النار للكافرين قل المبتع نفع كثيرين وعدت الجنة للمتقين èyí ẹgbẹ́ òní wà nígbà náà mẹ́fà lè tẹ̀lé àṣẹ yìí tó ti jìnà sí má ṣe ni adọ́gba lọ́sùn àánú wọ́n tà á la iná lọ́sùn àlùkẹ́ ìjẹ́nà ti sọ̀rọ̀dáwó ti là àdá. à ń bẹ̀ ọ́ àlùjẹ́nà tó ti kí ni àlùjẹ́nà tó ga jù ولا نجيب الفردوس فإنها أعلى الجنة ولا يضد أجمال الجنة وأوساطها واكتب من جميع عبادهم اللهم ارحمنا رحمة واسعة واجعلنا من آل الجنة وحتى والحمد لله لا إله إلا أنت سبحانك اللهم